وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا يغسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف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 àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà àtúbára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn tó ṣe pé في شهر رمضان الماضي ní oṣù Ramadan tó kọjá àjọ ń ṣàdúrà náà ni yọlọ́njọ́ jẹ́ kí Ramadan ọdún tó ń bọ̀ jẹ́ kó bá wà láyé báwa ṣe rò pa ṣàdúrà yẹn lọ́dún náà àwọn ẹni tá ń sọ yìí náà àwọn náà ṣe rú àdúrà bẹ́ẹ̀ bàbá ní ká wá wò lónìí kìí ṣe pé ìtẹ̀lé tọ́lọ́run tí wa ló pọ̀ ju tí wọ́n lọ ọlọ́run tí wá ṣe àwàkù kìí ṣe pé ẹ̀ṣẹ̀ tàwọn ẹni yẹn olúwa pọ̀ ju tiwa lọ ọlọ́run fi wá mú àwọn sọ́dọ̀ gbogbo àwọn tá a jọ bẹ lọ́run kọ́lọ́n jáde rọmọdọ́ọ̀nù ní gbogbo akọ́lájọ dé o tó túnmọ̀ sí pé mi àti ẹ tún bára wa nínú ṣàárù rọmọdọ́ọ̀nù al-mubarak ọlọ́run tó bá wa lẹ́lẹ́kejì báwo ni a ṣe ní kábàámà irú àbámà ta ká lọ́dún tó kọjá lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn tẹ́mi àti ẹ̀nà wà nínú wọn fi ṣáàrí lọmọdọ́nù máa lè ní lọmọdọ́nù tó kọjá nígbà tó ń bí ọwọ́ parí lọ èmi àti ẹjọ́ ń kábàámà ẹ̀ á àmọ̀dọ́nù rẹ̀ ti wá lọ ṣá ká ní fìṣe pó kan báyìí fi mọ́ ń irú àwọn táàmù kan tí mo fi mọ́ gbogbo facebook yẹn bákan wọn fi ká Qur'an àká ní mo rí manager dáadáa ní ìjú mo fi ká Qur'an méje à ìbá complete Qur'an ten times bó ṣe ń sọ nìyẹn tó ń kábàámà tẹ́mi àti ẹ́ ṣe ń sọ nìyẹn tá à ń ṣe bí ẹni ríńjọ́ náà lọ́wọ́ ndáàbí wa mọ̀ pé ṣe rọ́ ní àbóòtọ́ hàrà ṣàrù Ramadan mi ti wá débẹ̀ láyé báyìí ó máa pé ṣe wà sí sí ẹ̀ pẹ̀lú tó fi rìgírẹ́tì lọ́dún tó kọ ẹ̀ pé ah tí mi bá bá mi láyé máa ṣe báyìí tí mi bá tún dé bá mi láyé máa ṣerú máa ṣọgbọ̀n máa ṣogójì ìmí ìtí wá dé bẹ̀rẹ̀ láyé báyìí wọ́n ta Ramadan ta fẹ́ lò gbogbo wákàtí ta fẹ́ lò hours ó ti lọ́mọ alọ́wọ́ at least bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí nǹkan hours ó ti lọ Ramadan tọdún yìí báyìí 22 hours ó ti lọ yẹn kí ló ti ṣe níbo ló ti bá kùránì dé níjó ti lè fọ́ sọ́yà kí mo ti parí kùránì kan níjó ti lè fọ́ sọ́yà kí mo ti ka ìdájí kùránì níjó ti lè fọ́ sọ́yà kí mo ti ka one third of kùránì níjó ti lè fọ́ sọ́yà kí mo ti ka one fourth of kùránì ìyẹn lè yóò fi mọ̀ pé opportunity ni pẹ̀lú àwọn ọjọ́ báyìí ń báyà láyé ṣogbọ́n tó bá bá láyé ìtò wá dá fún ẹni bẹ́ẹ̀ ni pé kó utilize dáadáa kó ronú pé kí ló yẹ kóhun ṣe ní oṣù yìí tó báhùn láyé nǹkan tó wá yẹ ká ṣe yẹn nǹkan yẹn làwọn amójútó ìṣe pa máa fi tó yẹ ká ṣe lẹ̀ àwọn àmọ̀ ṣe nǹkan tí kò yẹ ká ṣe irú àbámọ̀ta ká lọ́dún tó lọ láti wá ah ọmọdọ́ ilé òun náà tún ní bẹ́ẹ̀ dé parí mọ́ so yí bá ṣe ń sọ lẹ́nìí tó ń jọ pa ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ lónìí tí gbogbo activity ti ń bẹ̀rẹ̀ gbogbo everybody ń ìṣẹ́jú díẹ̀ àkọwájọ́ òun náà ni pé ah Ramadan mọ̀ ti ń lọ sọpọ́ tó tí ni àti àmọ́ sọ pé Ramadan mọ̀ ti ń lọ ẹjẹ́ ká lu àsìkò yìí dáadáa kádẹ̀ mọ iye oore tọ́lọ́wọ́n bá ṣe fún wa torí pé ọlọ́wọ́n bá kàn ṣe ní àti ẹ lóore lábídí Ramadan eléyìí o ó wá fún wa láǹfààní pé lè ronú pé èwo la fẹ́ correct nínú ẹ̀ sábà lè ronú pé èwo la fẹ́ túnṣe nínú ẹ̀ ọlọ́run bá bẹ̀ẹ́ subhanahu wa ta'ala oríire ní oṣù ramadan ọlọ́mọṣà já sí o gbogbo nǹkan tí ramadan kó wá ọlọ́dàkùn mọ́ṣà jẹ́ káà lóò nípìnlẹ̀ ramadan dé pẹ̀lú ìkẹ́ ọlọ́run ọlọ́jà oṣù yóò ṣù alìkùránì ni lóbi yá pé àwọn mínà wọn ní mímà tó ṣù yìí bá ti dé wọn kí ní nǹkan ní ìtàmọ́ránmọ́ ìlàlùkùrán tilawatan wa tadabbura kama ka kùrán tashi maronu sí kódà ọ̀pọ̀lọpọ̀ wọn tàdábùrù wọn ń kéré ní Ramadan ìjọ mọ́ gbájúmọ́ jù ní òun náà làwọn máa ṣe kó ládá púpọ̀ làwọn máa ṣe kó ló tó rí kíkà alukur'an so jẹ́ pé mi àti ẹ náà àwọn náà gbọ́dọ̀ wá mọ iye alukur'an olúwa bí jòkó yìí náà pé káwọ́ra ní ìṣẹ́jú díẹ̀ tí ò lè ju wákàtí kan bí akọ́mọ ilé díẹ̀ lọ àbí kọ́mọ dé díẹ̀ àbí kọ́mọ kọjá bẹ́ẹ̀ ká náà fi máa ṣe àgbéyẹ̀wò pé linatadarasul qur'an wa in kana afdal wọ́n ti ẹ̀ sí pé èyí tó dáa jù nígbà tó yí gbogbo àná máa alukur'an kájúmọ̀ ká alùkùrán kájúmọ̀ ṣe tìláwà tó lùkùrán àwọn bá ṣe ráhùn ní mímọ̀ tí wọ́n pọ̀ jàǹtì rẹ̀rẹ̀ tó ṣe pé tí rọmọdọ́nù bá ti dé wọn kí ní nǹkan tó máa rán mọ́kọjá tìláwà tó lùkùrán wọ́n tilẹ̀kùn lékè wọ́n tilẹ̀kùn jòkó wáàṣì wọ́n tilẹ̀kùn alóko alódò wọn ní jáde mọ́ ó gbajúmọ̀ alùkùrán tìláwà ó tó ṣe pé àwọn ọmọ wa nílùú àwọn ìjòkó báyìí tí wọ́n fi máa ṣàlàyé al-Qur'an al-allamatu al-imam al-jalil Qatada àgbàfà kálukú ló mọ̀ pé tó bá ń wọ́ onímọ̀ onímọ̀ ni Qatada tí rọmọdọ́nù bá ti wá dé Qatada máa parí ti al-Qur'an kọ̀ọ̀kan lójúmọ́ kọ̀ọ̀kan tó ń ti bẹ́ẹ̀ kí tí wọ́n mọ́ ní jòkó tí ilé náà ló wá bí ìjòkó ilé náà pé káwa náà ká ṣàgbéyẹ̀wò Al-Qur'an ọ̀pọ̀lọpọ̀ oṣù Ramadan tàbí wà lọ sẹ́yìn ibi ta dé nu Suratul Baqara lọ́pọ̀lọpọ̀ ọgbà ibẹ̀ náà láti máa ń sábà kọ̀ntínú bí a bá dé ibẹ̀ náà ni àti máa ń kọ̀ntínú àmọ́ lọ́dún yìí mo wá ronú pé ká mú ṣúrọ̀ mi òun ni ká tú inú oṣù Ramadan ṣúrọ̀ tọ́kàn mi wá mú jùlọ nígbà tí ó di àná mo bá rí pé àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ àfáà wa àgbà súra yẹn náà làwọn náà tó fẹ́ ṣàlàyé fáni umar nebuwa muhammad sallallahu alaihi wasallam òun náà ní suratul hujurat ní kúnnà náà táa sí ìmọ̀ lú pẹ̀lú àwọn àlfà o ní pé má bá àwọn àfà dùn kankan papọ̀ mọ́jọ kódà kó mẹ́jẹ pọ̀ lánìyàn rẹ̀ tó bá tẹ́lẹ̀ kíní kò fẹ́ jọ pé ọfẹ́ mọ́ bá wọn tán wà nípò àfà àti wọn náà máa dùn nǹkan náà lẹ̀ ju ọwọ́ rẹ̀ lẹ̀ fún wọn ta'adduban ma'al ulama ta'adduban ma'al ulama kó lè máa jẹ́ pà ń lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn tó síwájú wa torí pé tí wọn náà bá ti ṣe àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ṣe kí ní jama'a wọn wọn ó fún wọn náà láwọn àpálẹ̀ kan ìdí nìyẹn mo wá fi wọ pé kámọ́ odò Suratul Hujurat bí a tọ́lọ̀ bá ti bá a ṣe rọrùn táwọn bá ṣíwọ́ lórí ẹ̀ lọ́dọ̀ ìdílé ta'ala torí inú súrà tó yẹ ká kọ gbogbo àwọn ọmọ kí òní Suratul Hujurat ti wá ẹ̀kọ́ pọ̀ mẹ́ ẹ̀kọ́ pọ̀ fún gbogbo ẹni tí máa ń jẹ́ tó láàbùl yóò fa pé bí ìdìrí láì tààlà bí a fi ayé àmì lọ́kọ́ àdìmá bọ́lọ̀ bá lẹ́mí sẹ́kù bóyá padà máa ṣàlàyé Suratul Hujurat. àmọ́ pẹ́ṣẹ̀ tó wá lánàá látọ̀dọ̀ àwọn obìnrin ó wá fa kí n wò pé ẹjá rẹ̀ kan mú súrà tó ṣe pé ó ṣeé ṣe kó àdírẹ́sì pátá yẹn wọn náà ni pẹ́ṣẹ̀ tó ní ṣe pẹ̀lú pé ńgbà tá a bá ti kú tán tá a ti jẹ́ra tán báwo ló ṣe pọ́sibù kọ́lọ́wọ́n bó tún gbé wa dìde inú àwọn ṣúra tó wá àdírẹ́sì mátà yẹn níwọ̀bá òun náà ni ṣúratul qiyam ṣúratul qiyam yẹn ni ó wá fa káwá ṣàgbéyẹ̀wò ṣúratul qiyam ló jẹ́ sí bi-idhnillahi ta'ala ṣúra tí a bẹ̀rẹ̀ lónìí ibi ọgbọ́n bá la bá bá dé pẹ̀lú ògúlọ́dọ̀ ọlọ́run òun an yazidani wa iyyakum 'ilman nafi'an ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء láti wá fẹ́ máa bá lọ yìí a fẹ́ máa tú alkùránì ìtumọ̀ tafsirul kùrán ìtumọ̀ rẹ̀ ó fa kí ewu wà nínú gbogbo ẹni tó wá fẹ́ máa tú alkùrán èyí tí kálukú dí mú bá sí ìrùsígbòrò yìí tó ní kálukú sáwọn òkè mìíràn fẹ́ ti tafsir èmìíràn fẹ́ tú alkùrán gbogbo ẹni tí bá máa bọ́ sí gbangba tí ó bọ́ tàbí mílíọ̀nù bẹ́ tú al-Qur'an ẹni kó ṣọ́ra ọ̀ ó ṣe kí ni jama'a kó ṣọ́ra torí pé ìtumọ̀ tafsiri tó ní tafsiri bẹ́ ṣe ni pé huwa yuridu an yubayyina murada Allah subhanahu wa ta'ala ó bẹ́ ṣàlàyé pé èròǹgbà Ọlọ́run lórí áyà yìí ó ní nǹkan báyìí èròǹgbà Ọlọ́run lórí èròǹgbà ọlọ́run tó gbèrò pẹ̀lú àyà kọ̀ọ̀kan bóò ló ṣe mà ewu ti ń bẹ lórí títẹ̀ ṣe nìyẹn ló jẹ́ pé mọ́ kọjá ibi táwọn ẹni àná tí wọ́n dúró sí ibi abẹ́ tíwàlù kùrán mọ́ kọjá bẹ̀ o ní tó bá fẹ́ mú ẹ kọjá bẹ̀ jẹ́ pé tó fẹ́ kọjá yẹn orí ọ̀rọ̀ wọn míì náà ló tún fẹ́ fi ṣàlàyé rẹ̀ àmọ́ kí wọ́n náà kàn ah, ah ah kí ló tún wá kù mọ́ táà náà wá ah olúwa ni ó ń lọ sókò panu ìfarabalẹ̀

ماذا قيله عبد القادر لا أقسم يوم القيامة ولا أقسم نفسي اللوامة أيحسب الإنسان أن نجمع عظامه فلا قادرين على أن تسوي بصره بل يريد الإنسان ليصبر أمامه يسأل أيان يوم القيامة فإذا بشر البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أن المطر كلا لا رجع إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأمره بل الإنسان على نفسه بصيرا ويوم يلقى معذرا لم تحرك لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يجوع عليها قاصرة كلا إذا بلغت التراقي وقيل من

ثم ذهب إلى أهله يتمطى ثم أولى ثم أولى لك فأولى أيحسب الإنسان Thank you. طيب سورة القيامة سورة القيامة سورة إليه ó ń sọ̀rọ̀ fún wa nípa ọjọ́ ìgbéǹde ọjọ́ ìgbéǹde òun náà ni wọ́n ṣe pé ní ṣúrọ́tú àkìyà àwọn nǹkan tó wá àdírẹ́sì fún wa òun náà ni tó rí léètì má gbọ́jọ́ ìgbéǹde alkìyà mú sí lọ àti ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbéǹde alkìyà mú tí ó wá júwe bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ gbà ike annal qiyama ta haq ọjọ́ gbẹ́ndà alqiyama òdodo ni ọ̀hún má sì níyè méjì bó ṣe lè wú kékeré ma nípa pé ọjọ́ kan ń bọ̀ tí ń jẹ́ ọjọ́ ìgbẹ́ndé alqiyama ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala wá sọ fún wa pé la uqsimu bi yawmil qiyama la uqsimu tàbá fẹ́ wo èdè lárúbáwá àti bí lárúbáwá ṣe máa ń lọ a máa ní láta ti báyìí ìtọ́pọ̀lọpọ̀ wá mamá o ní lá ànáàfíà láà ànáàfíà a ní tí sọ fún wa ní pé ó ṣe ná fúyò ìbúra níbi àwọn bá sọ fún wa ní pé láà ó kò sí mo ìyá òmìnir ìbóyá tí ó wí ni pé mi ò búra pẹ̀lú ọjọ́ ìgbé ìgbé àlùkìyà àmáwọn ní mímọ́ nígbà tí wọ́n ti fi ayẹ̀ ojú ìyẹ̀pọ̀ ni wọ́n ti wọ́ ojú mi ojú wọ́n gbà tí wọ́n ti wọ́ wọ́n gbà yìí ọ̀rọ̀ àwọn onímọ̀ jẹyọ kan lórí ayà pàtàkì jùlọ láà tó lọ ní wà ní àríwọ̀ tí wọ́n sọ pé láà tó wà ń bẹ̀rẹ̀ àlàyé tí láàyẹ kó sínú kìí ṣe mú ojú tààfin wòye àlàyé tó kó sínú ó ṣe náà fí ò lè lóòtọ́ àmọ́ kì í ṣe pé ó ń sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá gbé wá lẹ́yìn rẹ̀ efe ó ṣe ná fí ọ̀rọ̀ tó wá síwájú ọ̀rọ̀ tó wá sí ìwájú ọ̀rọ̀ olọ̀rọ̀ tó wá síwájú a ní bí ìgbà táwọn ìfèrí ti kọ́kọ́ sọ̀rọ̀ kan kalẹ̀ ìfèrí wọ́n ti tapó tó gbé wọ́n ti takò kìíní kan bẹ̀ tí ń jáde tẹ́lẹ̀ wọ́n ṣàtakò pé nǹkan kan bẹ̀ tí ń jẹ́ iná pé àtakò yẹn ọlọ́run ọba Allah wa ta'ala ọlọ́run wá pé ṣe rọ́n tìfò pé ọlọ́run wá ní láàá gbogbo tó tí wọ́n sọ pátápátá yẹn òṣìṣẹ́ ìjọba kò rí

ìlú ọlọ́run ọba wa ń búra mú pẹ̀lú ọjọ́ àṣìyàmà tí wọ́n ní kò sí ẹ̀ ilé bí ń búra pé ọjọ́ náà ṣe kí ní pẹ̀pà ọjọ́ náà bẹ̀rẹ̀ eléyìí àwọn tí wọ́n sọ lọ́gbẹ́ ni àwọn báàdù nàhàwíyí kùfà báàdù nàhàwíyí kùfà aláwọn kọ̀ọ̀kan ní ọ̀rọ̀dùn ìtàlálù ìtàlálù ọlọ́wọ̀n ọba kan ilé ìṣò ọ̀rọ̀ ni ọ̀rọ̀ kan tó ti wáyé látọ̀dọ̀ àwọn òṣèlú wọ́n ní ìgbìmọ̀ ààyà yìí àwọn mímọ̀ àwọn àlùfáà wọ́n ní rárá wọ́n ní láàmù yẹn kàn wá níwá wòrán yìí yẹn dà bí láàmù tó fi ń kan ọ̀rọ̀ ń pàdé pé ó dàbí pé alifu tó wà ń bẹ̀ ni alifu yẹn kan dàbí alifu ìṣbà alifu ìṣbà tí a kàn fi fa ọ̀rọ̀ gùn láti mú alifu ìṣbà ìfíwà ìlà tí tó kú àwọn ọgbẹ́ni pé làkókò sí mo bí yàwó bẹ́ ìpìyà làkókò sí mo bí yàwó bẹ́ ìpìyà pé ah, ìwọ olúwa yín búra pẹ̀lú ọjọ́ gbé yàtọ̀. Àwọn nílọ wọn bá sì ní láàtàrí ẹ ọpọ̀ sí lòtàrí. Ìpè nínú àṣà àwọn Lárúbáwá àti ìṣesí àwọn Lárúbáwá. Ó lè pé láàbò yẹ́gbà lè lórí èdè Lárúbáwá sí àwọn sábà jẹ́ inú àṣà wọn nítorí pé nígbà ní lábákẹ̀mọ́ ń fi láàpọ̀ fi kún rọ̀ mi ò wọ́yẹ̀ lẹ́kọ́ ìṣúmọ̀ sí láwá ń kí ẹ̀ nípìlẹ̀ àwọn òmìnir àwọn tẹ̀sọ̀ láàrẹ lè لمجرد تقوية الكلام التوجيه لقد يفور فما سلبا ولا يفور ينفع kẹwàá ní wọ́n rí ọ̀rọ̀ yẹn ká máa gbé láàrin fún pẹ̀lú ọlọ́rọ̀ wọ́n ni tàbá lọ́wọ́ wọn àgbàrá wọn pẹ̀lú tó rí ẹ̀jẹ̀ wọ́n ni irú ìtọ́wọ́ wọ́n ni lọ́wọ́ pàṣẹ kan lọ́nà kọ̀ọ̀rọ̀ àti pé máa ń bàjá àjà kí ìrọ̀ ayé tẹ́wọ̀n tó lù àìlà tẹ́tẹ̀ yọ̀ọ́rùn. Allah yẹn ìpìlẹ̀ jẹ́ kí ni a ń tẹ̀tẹ̀ yọ̀ọ́rùn. Lábúwá wà ń bẹ́ sọ, wọ́n ni láàyẹ̀ bí lábúwá ti mọ́ sọ̀rọ̀. wọ́n mọ̀ sí lásìnú ọ̀rọ̀ kò túnmọ̀ sí pé láyẹn wọ́n fi lẹ́gbẹ̀ẹ́sì ìtẹ́kẹ́ wọn àti sọ pé ìkẹ́kọ̀ ò rí bẹ́ẹ̀ àmọ́ wọ́n fẹ́ kẹ́ fi mọ̀ páwọn kan ọ̀pọ̀ mú wá ní ọ̀rọ̀ kẹ́ ó dá méjì ò bá fi yẹ́ lọ ṣe lọ́tọ̀ lè sáà áyà ní náà tó wà tọ́nà ti lóru ńlá tí ó jẹ̀ mí nìkọrù ìwẹ̀ olúwàgbé ní fàdá wàrọ̀ bí láàpọ̀ sí wọ́n ni jẹ́ jùwárí bẹ́ẹ̀ ni pé olúwa wọ́n sáàrùn wọ́ta àrùn ó pààrà láàyẹ̀ lẹ́ẹ̀mejì قلوا لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أنت الله يوان بيايا نقص قطوة بيايا ونروا الله طوالب فلا وربك لا فعلى كل حال قرأوني مما قبو irú àyà tó wá ní irú irú ẹ̀mí iná tó wà lọ́nà Al-Qur'an Allah subhanahu wa ta'ala ni la tuqsimu bi hadha al-balad wa anta hillun bi hadha al-balad ẹ̀rìkẹ́ láàyẹ náà tó yẹ náà láàrú wà níbi la tuqsimu bi hadha al-balad ó náà ló wà níbi la ìṣẹ̀lẹ̀ àgbàrá ni alàìlábò tó ṣe pé dé alẹ́ ìrànmọ̀tọ̀lá ọlọ́mọ́sàbà àdéhùn nínú àwọn àlùfáà tí wọ́n yànnà náà wọ̀nyẹ púpọ̀ tí wọ́n ti ṣàlàyé rẹ̀ púpọ̀ ọjọ́ ìgbàmọ̀ nínú síra àwọn náà nínú kámọ̀ gbọ́nà ojú púpọ̀ èyí ṣe pẹ̀lú tẹ̀ṣẹ́rì nìkan gbogbo òjògbó tó bá ṣe pé irúwà ògùn ìwárí púpọ̀ àwọn ọmọ kéwú ń gbọ́ àwọn tí ìṣọmọ kéwú náà ń gbọ́ bàbá ti wá tún kéwú nìkan táà tún kéwú nìkan táà nìkan àwa tí ó padà wa pé káwàwó àwọn ọmọ jù ká lè wá jẹ́ kíkọ ìkálukú náà lè mọ́ àǹfààní rẹ̀ àfẹ́sí gbogbo wa nígbà náà rẹ̀ pẹ̀lú tí wọ́n sọ fún wa ń bí ilé pé ọlọ́wọ́ ọba wa ń búra ìyàwó bẹ̀rẹ̀ ìyàwó ní àlùkìyà ìyàwó mọ̀ ìkìyà èyí ṣe ìyàwó mọ̀ ìkìyà máa ti asùnmá àtẹ̀lẹ̀ ọjọ́ ìkìyà máa ó kọjọ́ yẹn pọ̀ a máa ń pè ní yọ́mù tàbọ̀bù alùkùránì sí pèrí gbogbo àwọn kọjáǹkà rẹ̀ a máa ń pè ní yọ́mù nífàṣù àwọn ọjọ́ tí àwọn ẹ̀dá àwọn gbogbo kí ló wá ń bí dáwọn orúkọ yìí ní rí wọ́n ní mọ̀ náà sábà ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ tí ó ṣẹlẹ̀ lọ́rẹ́ ló ń fa tí wọ́n wọ́n pè ní yawmul fasl torí pé ọjọ́ náà láfẹ́ ṣe ìdájọ́ abẹ́ṣẹ́ ìpínyà láàrin àwọn ẹni rí àtẹ́lé aná pè ní yawmul qiyamah wọ́n mẹ́ pè ní yawmul jaza ọjọ́ ẹ̀san torí pé àṣẹ̀kánikú náà sàn tó ṣe wọ́n pè ní yawmul qiyamah nítorí pé ọjọ́ náà a ti àwọn èèyàn dìde oníkálukú kìí ṣe dúró ọ̀sẹ̀ kan o kìí ṣe dúró oṣù kan o kìí ṣe dúró ọdún kan o yíẹ̀ láàrín àwọn ìgbò nígbà tọ́lọ̀ wọn bá gbé wa dìde tán gbogbo wa tipẹ́ tipẹ́ tipẹ́ Emi náà anábì adam aleyhisalatusalam anábì nuh aleyhisalatusalam anábì musa isa gbogbo àwọn anábì ọlọ́run gbogbo àwọn àdúgbò kásù wọ pátá Atawa àyí náà sáà ń tẹ́fẹ́ àtàwọn tí ó tún máa wá lẹ́yìn ti wa gbogbo yóò mọ́ sí ti yá àmà gbogbo wà dúó oríṣò tàà wà kéèkéé tó mú bọ̀ ọ̀rẹ́ tó mú bọ̀ ọjọ́ ńlá ni ìdúró ọjọ́ yẹn wá tóbi lábílí pé bí ìkan bá ṣe tó iwájú ọlọ́ọ̀ta ló mọ́ ń fakọ́lọ́wọ́ bá ṣe gbọ́nà torí pé irú ìdúró ọjọ́ náà ìdúró tó máa nẹ́bí adáwò bú orú ẹ̀ ìdúró lọ́wọ́ ọba náà sì dáwọn ẹ̀dá rẹ̀ bú orú ẹ̀ yìí ló ń

ìdúró táà gbójọ́ náà òdòdó èé wà sí dúró rọrùn èé sì dúró tẹ̀lẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ràn rẹ̀ láyé kódà tó wà tí bẹ̀rù náà tó fẹ́ bẹ̀rù àjẹ́ náà kọ́kọ́ rántí yóò mọ̀lẹ̀kìdá ẹjọ́ bá sọ yóò mọ̀lẹ̀kìdá mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ibi tẹ́lì mọ́ sábà lọ o ní báwọn ọmọ náà sì wọ náà ọlọ́mọṣẹ̀lẹ̀ àti ẹnu wọn báwọn ọmọ àdánù sì wà dáná ọlọ́mọkẹ̀lẹ̀ àti ẹkùnú wọn ibi ẹ̀mí wá mọ́ sábà lọ nìyẹn pa ọjọ́ àlùkìyàmọ́ meanwhile sábà ní yóò wò ìdúró àdánwò ìdúró yìí ìdúró ìdààmú òní ìdúró náà ìdúró wà láti ìdúró náà tó nígbà ọlọ́run bá gbé wa tí ó tán gbogbo ma náàbí adámọ̀ ní o ló gbé wa dúró ìdúró tó ọdẹ́ ní wa dúró ìrọ́ọ̀tà ṣọ̀fáàtà rọ̀rọ̀ọ̀tà gúrùlà àbí kìí ṣe fúrọ̀ ṣọ̀fáà gbogbo wa president àti gọ́ọ̀nà àtọ́bá àtàfà ṣéṣùn islam mọ̀kádàmù mọ́fí mọ̀dínú gbogbo tó ní káàkiri wà lè bó jẹ́ nínú ìjọ nígbà nínú ìjẹni ọlá nínú ìjẹni ọlà nínú ìjọlówó nínú ìjẹsàbí gbogbo tó bá lè bó jẹ́ orí ìgbó ìwọ̀nù wà ìjọna ṣùfáàdàmì Rọ́ṣàn, àtàlẹ́fẹ́ pọ́ ni ò ní sí in ti jẹ́ aṣọ tàbídà fúnra aṣọ mọ́jọ́nà. Kò sí aṣọ mọ́jọ́nà. Ìwòwò ọmọlúwàbí bá ti wálé ayé bẹ́ẹ̀ ni wọ́n ṣe pí wà ní. Ànábì ní ibi táàrí dé Gbogbo tí ń bẹ lára wa táà fi jẹ́ gbogbo ẹ̀ yóò padà sí wa lára. Èé gánà

àwọn ànábì ọlọ́run ó dúó àwọn ẹni rí ó dúó àwọn ẹni rí ó dúó ìdàmú wà dé fọ́mà ànábì adámù gbọ́nà ọjọ́ yẹn lọ́jọ́ tí ó rò wá sọ̀kalẹ̀ wá sí déédé àtàlẹ́ ọmọ ànábì adámù oòrùn yìí bọ̀ wá ilẹ̀ ọmọ ìlẹ̀ táàgbò yìí kò gbá oòrùn ǹkẹyọ kan lásán láti ọwọ́ mọ́ ilẹ̀ táàgbò yìí ilẹ̀ kò gbá òṣùpá òṣùpá tí ó ń bọ̀ wálé ayé ayúdàwà yóò parẹ́ ayóta ìjẹ́ kò ṣe tí ń bọ̀ lókè sí ní ó gbà kí ní bẹ̀lẹ̀ ẹ̀yìn ìwó lẹ ọmọ àmẹ́bí adáwọn ọmọ ìjọra rẹ̀ lójú àwọn onáda ìwọ́jẹ́ ń tèyí lọ́wọ́ rẹ̀ tó sùn bàbá àti àmọ̀ lọ́gbọ̀ ìwọ̀ gẹ́gẹ́ bí èyí tí tambo ló bí 1000 tí wọ́n bá ṣùjọ sójú kan tí ó lè bẹ̀rọ àwọn tambolo tó dáhùn náà ṣe tambolo wọ́n tàbí tó ṣùjọ sáàlè tẹ́kùnrẹ̀ bá jẹ́ pọ̀tọ́ yẹn àfiwà àtẹ́kùwà tẹ́bí adámọ̀lẹ̀ nínú ẹ̀ méjì sánú lè yí rẹ̀yìn ara wọn àwọn tambolo yẹn alágbára ni wọ́n mọ̀ wọ́n ni àbọ́lẹ̀ ọ̀lẹ́ ni wọ́n 5 ml tí mo kàn dá sí wọn lórí kí ni yóò tẹ̀lẹ̀ tí ó mọ́ òkú ni tó bá fẹ́ mọ̀ fún ìyàtọ̀ sí agbóró ọlọ́run sí ọ̀rọ̀ fún ọ̀nà gbìyà ni àṣíkúdà kọ́kọ́ níbi ọ̀n lọ sàúdí ọdún mọ́ tí mo fẹ́ sọ kọkà fẹ́ gbé fláìtì lọ sàbújá àti wà lóun pé fláìtì lọ sí ṣorí ilé ìgbà ti lọ sókè rẹ̀ pàwọ́ mọ́ ẹ̀rọ mi ìrìn ẹ̀ bá ti rọ̀ pa wà á máa rí bàbá bí ìtàmbódó ní kí mo pé bí ìtàmbódó tó wọ́n ilẹ̀ yẹn bọ́mí ìyẹn ṣe mọ́ rí ibi pléèlì dé èdè ìdájọ́ ọ̀nà sánmọ́ ohun èdè ìdá àkan ìdámẹ́rin sánmọ́ ohun kẹmọ́ ìwò kọjá àlàyìmọ̀ kan ẹgbẹ́ni gbẹ́lókè tí ló gbà ẹgbẹ̀rún kan ní gbẹ́lókè tí ló gbà bọ́mí ìyẹn ṣe máa pàṣímáàrí yẹn tó wá láwọn ilé tàà kọ́ tó ń ga rọrọ wà sí ìlàjẹ́ bá ń wà wọn ilé yóò ga lójú wá pé ẹ́ àmì ìnàrò ó lókè láti ah, ah, mọ̀ sí ìlàbá ìgbé àà ilé ìgbà ilé ìgbà àà ìjámọ̀ tó bá gùn òkè náà wà ní gbogbo ilé ọ̀wà parẹ́ tó méjì mọ́ àmì ìrìn àníyàn wá gbogbo àti wá rí wẹ́gbẹ̀gbẹ̀ tó oòrùn tó yẹ pé ibi tó wà tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ tí wá tí pé káyọ́ bí oòrùn pé ìjọ tí ẹ̀rí tí ń gbé ọjọ́ ọmọ ànẹ́bí adámọ́ nínú tí ó tàn sọ ìfẹ́lẹ̀ sí òní kò sí tí jẹ́ èèyàn kò sí ìkan tó ń jẹ́ èèyàn owó bẹ̀rẹ̀ ti dáhùn pé ní orí àwọn náà rádà kò rí wà ní yàrá sí eré níta wẹ́dé nínú ẹ̀ta ọlọ́run tí ó rùn gan ní yàrá wẹ́dé oòrùn yẹn wá fẹ́ bọ́ sí dé sí àwọn ọmọ ànẹ́bí adámọ́ wọn wá bẹ̀rẹ̀ gbórùn yóò bá ṣe mú tó kò ní gbẹ̀mí lọ́rùn wọn a mọ́ ìṣẹ́ra sí ìgbóná oòrùn ma ń bí sí ìlara yóò àmọ́ bí láà sí mo bèèyàn omi lọ́kìyà أيغفر الإنسان أن لن نجمع عظامه فلا هذه نعلمها أن تغفر بل الإنسان يسلو أمامه يسأل أيان يوم القيامة فإذا رأيت البشر وغسل القمر وجميع الشمس والقمر Akẹ́bà gómìnà ó ti rí jọ́nà ni ẹ. A ń bọ̀ wá ń pariwo rẹ̀ jọ́nà. Ìdí ìyà bùkátà sí pé kálọ̀ àwọn ara wọn. Ṣẹwárí ìyáàmà tó lúwa orí ìdíkẹ́ pé yóò mú ìyáàmà ni yóò mọ̀ ìyáàmà. Tàbá ti lórí ìtí tó òun ní bó sí àtàgbà ìdàmú ìwà dé mọ́gbàgbé rú àìláṣọ lọ́rùn ìhòòhò láwà mọ́gbàgbé rú àìní bàtà lẹ́sẹ̀ mọ́gbàgbé rú gbogbo irú táàrù bá ti fádàbọ̀ gbogbo ṣe kẹta wà ìpadà wò èyí òun náà fi yẹn lọ́rọ̀ kan láwọn bàbá àwọn bàbá àwọn ìgbà yìí wọ́n lè ẹni bá ké kaná ẹni ń gbé èékaná wọ́n ní kó má ta ẹ̀káná yìí ní kó make sure pé òun lọ rí gbẹ́lẹ̀ kó gbẹ́lẹ̀ ìyá rẹ̀ nínú yára bá ọlọ́mọdé àbára gbẹ́lẹ̀ wọ́n á ní pé wà kéjì nígbà ọ̀gbẹ́ láyé èyí gbé kan lọ́wọ́ tó bí wọ́n dọ́là á àbá ọmọ ti gbé kan lọ́wọ́ ní gbẹ́lẹ̀ fọ́ òṣìṣẹ́ àti òṣìṣẹ́ àwọn àkànná ṣùgbọ́n ọ̀rọ̀ fáwọn náà irọ́ àpàrọ̀ fáwọn nítorí tó bá dídí ó ń gbé lọ sí ike gbogbo ikán náà wà wọ́n ni a máa lọ wá wá gbogbo inú orí wá wọ́n ni a máa lọ wá wá ẹni tí ò bá wá bẹ́ ìjẹ́ kò ní mọ́bí tó jù sí yóò kọ̀kọ́ mọ́ dàkúkà nígbẹ́ ń wá ìkánná ń wá inú orí ọlọ́jọ́ tó kọjá bẹ́ onídìí àwọn yóò wà fún ẹ̀ ṣùgbọ́n ká bẹ́rì ẹ̀kánná ìwò orí àbáwọn kẹta bá gbogbo ara wa àwọn onímọ̀ wá wá ìgbèrè kìí ṣe tó rí àmọ́ wá ìwọ̀n orí ìjọmìnà kìíyàwó kìí dẹ̀ ṣe tó rí àmọ́ wá ìkánná ìjọmìnà kìíyàwó pé ó ní ọ̀wọ̀ lọ́rùn ọba òṣù àwa náà wá gbogbo fún ní ìwòrán ìjábọ̀ láti fún ní ọ̀wọ̀ wọ́n ní àwà lọ tẹ́lẹ̀ àjùmá ọwọ́ ni ìkànnà ni ẹ̀yìn orí ni ẹgbẹ́sẹ̀ ìjábá ti mú jáde tó pé lára wa láti mú jáde kéèkéé torí bá lọ́wọ́ wá sí nínú ìgbéjà lùkìyàmọ̀ àmọ́ torí kí ni jọmọ́ torí ọ̀wọ̀ tó ní àtàgbèjọ́ lọ́mídà àti táwọn èèyàn ti ní pé fáàtọ̀ ọmọ ènìyàn ló kùtà wá láti tí wọ́n ti ṣe bá tó a máa bọ̀wọ̀ àwọn nǹkan tó fẹ́ ìkànnà bá wá dé lára wá ìrùn orí àìláṣọ lọ́rùn àìníbàtà lẹ́ṣẹ́ òun ma pa wá ìgbóná yóò wà pọ̀ ọmọ ènìyàn àwa àti gbádùn ara wọ́n náà kàn máa wó tí a bá wà nínú ogun lásán tó mọ́ wà pọ̀ tí ó ní gbádùn gbogbo nǹkan ní òní nọ́mà lọ́bẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ nọ́mà lórí òní nọ́mà ohun nínú tó ti wọ́n pọ́ ní ìṣẹ̀yẹ́ gbà máa ti nǹkan bí ń tọ́jú èèyàn tí ònílé ṣúṣẹ́ ònílé ẹgbúréṣẹ́ tó tuntun bá fẹ́ pa ẹyìn tó sí ìpàdà kátọ́wáṣọ́ oòrùn kátọ́wáṣọ́ oòrùn ẹyìn tó ṣe ìpàdà ìjọba pé òkùnkùn lásán fún mọ́kọ́ níṣẹ́ wọ́n rọ̀ lọ ti yẹ̀mọ́ lórí kan wọn ní tan lọ síbẹ̀ kò ní sí wíńdò kò ní sí kankan wọ́n wá sí ẹ̀mọ́ bẹ́ẹ̀ ò ní ríta ò ní ọ̀gbà tílẹ̀ mọ́ ò ní ọ̀gbà tílẹ̀ sú ò ní bọ̀sán ò ní wò ọmọ ànẹ́bẹ̀ adámọ̀ tán bá ti lọ gbogbo ìfọ́ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tó wá dé padà àìsàn ojú lọ gbá òjò torí pé ojú tí ò rí lẹ̀pá tó tó rí lẹ̀pá tó ẹgbẹ́ òkùnkùn nìkan ní ní 24 7 ìjọ kíjọ tó bá jáde tó bẹ̀rẹ̀ sí ní rí ìmọ́lẹ̀ ìrìnàjò wọ́n àwọn afẹ́ wà lórí hàlà wà àhìdà kò sí abẹ́ ilé kan kò sí abẹ́ igi kan kò sí abẹ́ mọ́tò kan tí èyàn fẹ́ sá sí mọ́ kọjá abẹ́ àlè ara ṣe ọlọ́run ọba sùkánù mànábí alámú wa bẹ̀rẹ̀ ìdàmú àwà máa pariwo ìdàmú wa dé sórí gbogbo àtẹni tó gbàgbọ́ àtẹni tí ó gbàgbọ́ ìjọ náà láwà máa rántí àwọn ìdàmú ọlọ́run tàbí lẹ́yìn láti dọ́lù máa ìjọ sápọ̀ tó lé bá nínú ìjọ tó kùnkùn máa dé amọ́rántí òtùpá ìbádàdì

èyí wọ́lọ̀ rí bá wa fi ọlọ́run ọmọ ànábì adámọ́ ìdúró tọ́lọ̀ ìnira rí bẹ̀ tó náà ọmọ ènìyàn ṣe bí kò sí ìnira àbẹ́ ètò ìtùnú lọ ìnira tí ó já ta ní arí ìnira ìnira máa àwọn pariwo pé ẹ̀yẹ ọmọ ẹlẹ́kọ́ sọ pé ká ní nẹ́nẹ́ lòó fẹ́ wọ́ nípọ́lọ́wọ́ sí kí jẹmá òṣìdàdọ̀. ìfà níbi tí ó lè dé ọgọ́rọ̀ oníwulẹ̀ rónú aláàdì jẹ́mẹ̀ fẹ́ ọmọ ènìyàn rò bóyá iná yẹn bóyá òun tún wà wánú bóyá ó tún rọrùn ju múrùn tá wà yẹn tó pé ká ní nẹ́nẹ́ ní àbí ẹsàjà máa lọ ẹja máa lọ ìnira yìí pọ̀ ìnira ádámọ̀ bá wa bẹ ọlọ́run yóò ní kí lẹ́yìn kí n ó ní ọlọ́run tó lè ní ìgbìmọ̀ ìbínú tí ń bí lọ́wọ́ lọ́wọ́ báyìí tó fi dá wa sí wúrò tó dá wa ló báyìí tí ń gbọ́ òun ti ń já dáwọ́ owó orí kọ́nà bínú báyìí bá a sì ṣe wo ìkò ní bírù ní ìmọ̀lẹ́yìn ọdún yìí tí wọ́n lọ́yẹ tó kólówó abúrà yóò tó kólówó abúrà ìjọ náà ìbínú pàápín ìbínú ọlọ́run ìjọ náà ló bí tí ò ní wọ ẹnì kankan

gbogbo wọn látò dílé kálù látọ̀dọ̀ wọn kálù fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo wọn ni máa sọ pé à ah, ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ àwọn adọ́gbà lẹ́gbà pápásọ̀ ànábì náà tó dáṣe ó ní yẹ́ lọ́wọ́ bá kàn fẹ́ mọ̀ sí kìí ìpẹ́ òun náà ànábì náà ti jẹ́ látàyé ló ti ní káwọn àjùmọ̀ ló ti ní àmọ́ búgbẹ̀rẹ̀ lọ́wọ́ wà nígbẹ̀ tí wọ́n á bí ọgbà pẹ̀lú náà kí اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة والفضيلة وابعثه مقاما محمودا قل مقاما محمودا مقام mọ̀pọ̀mù yẹn àlẹ́bì náà bẹ lọ́wọ́ rẹ̀ ní pé kò wọ́n tó láti lè wà ń bẹ̀. ẹ̀rẹ́ àlẹ́bì náà tó wa ànábì adámọ́ orí ìfáwà sí lóòrùn mú sí mọ̀lẹ̀ lówó ìfáwà sí Ibrahim Ibrahim orí ìfáwà sí Musa Musa orí ìfáwà sí Isa Isa ní wọ́n ìfáwà sí gbogbo Muhammad sọ̀rọ̀ tẹ́tẹ́ ẹgbẹ́ kú òmìnir hálà yìí ẹni ẹni lọ sọ́rọ̀ ìgbókùnrin Muhammad sọ̀rọ̀ àwọn alọ́bàá bóò láti bẹ ọlọ́run tí ó fi gbọ́ dáàmì fi kú láyé ìmọ̀rìn sí àtẹ́gbà àmẹ́rì ìfẹ́ ni ó sàárè báyìí ìmọ̀ tí ó fi bẹ ọlọ́run tọ́lọ́wọ́ fi gbọ́jọ́ náà ànábì ìmọ̀ tí wọ́n fi ké wa ti dé ìmọ̀ bóò láti bẹ ọlọ́run ànábì ò sí ìmọ̀ wọ́n nígbà tó bá wá ti gbọ́ wá pé ànábì tó yá ìwọ̀n ló anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábí ó wà lọ sábẹ́ àlà arúṣù ọlọ́run yóò wà forí kanlẹ̀ wọ́n ní bí ìforí kanlẹ̀ yìí ó ní àwọn asnáàkù lọ́yìn tá a máa ń pè orúkọ ọlọ́run tó ànábì lè fi pé ọlọ́run níjọ́ náà ní orí ìforí kanlẹ̀ yẹn ó ní ìmọ̀ rẹ̀ ó sì máa dé bá anábíwá Muhammad sallallahu alaihi wasallam yóò wà máa pè ọlọ́run yóò máa pè iṣẹ́ ìpẹ́ lórí bí pé yóò wò ní kìyàmà ìtú ó sáàwà yìí ọlọ́n dákùn ṣàánú wá bá ti dájọ́ bá ṣàánú ọmọ àmà nẹ́bí adámọ́ ọlọ́n dákùn ṣàánú wọ́n ṣèdájọ́ lẹ́bẹ̀ẹ́dá nẹ́bí bẹ́ẹ̀ o ẹ̀bẹ̀ ẹjọ́ náà kìí ṣẹ̀fẹ́ gbogbo àwọn ẹ̀dá ìṣọwọ́dọ̀ máa jẹ́ náà láà sí tó jọ ìbínú jọ́nà kọjá abẹ́ ẹ̀bẹ̀ pé ṣàánú wọn lọ́wọ́ dákùn sí dájọ́ wọ́n nígbà náà ìbá wá pé ó kọ̀ yìí kí ó kọ̀ yìí kí ó kọ̀ yìí ọlọ́wọ́ bá ní yá Muhammad rẹ̀ Muhammad irfa ara sáà irfa ara sáà ó yá gbórí dìde gbórí dìde santútọ̀ máa bèèrè tó bátà yìí máa fún ọ wáṣfà tó sáfà máa sì tẹ́ ọmọ àtẹ́jì adámọ̀ yìí sì mọ̀ àti ولا أبغي من نفسي لوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن تروي بنانه بل يريد الإنسان ليذكر أمامه يشهد أيان يوم القيامة فإذا برق البحر وغسب القمر ونفخ الشمس والقمر يروج الإنسان يومئذ أين المفر أين المفر يقول الإنسان يومئذ أين المفر nígbà wà náà ọjọ́ náà bá dé títà fún ẹ̀ dé àdàmú bọ́mà lẹ́gbẹ̀ẹ́ àdàmù afá sọ́rọ̀ ìwọ̀n táwọn ní ìwé náà wà ń bẹ́ ìwọ náà wà ń bẹ́ ohun dájú rẹ̀ wà ń bẹ́ dájú rí wà ń bẹ́ ohun mọ́mí ní wà ń bẹ́ mọ́mí rẹ̀ wà ń bẹ́ ohun ohun náà lọ́wọ́ bá ṣe irú ní ọjọ́ yẹn tí yóò mọ̀ ẹ̀fẹ́rò olùbárùkù min wa ummihi wa abihi wa sahibatihi wa banihi li kulli imri'in minhum yawma'idhin sha'nu yawma yafiru al-mar'u Ìjọ́ náà, ọba náà jẹ́ Adámù ó mọ̀ sáré wà á rí ọmọ ìyá rẹ̀ báyìí bọ́dà àbúrú ẹ̀ tó mọ́ ń wò níwò pé ewu rí gbà kí nǹkan kó ṣe láì wà á rí wà dẹ̀sà wà ó bì í wà á rí mọ́mí ẹ̀ tó lè jẹ́ kí nǹkan kó mọ́mí ẹ̀ tó fẹ́rẹ̀

Tóníkàlùkú ti gbá ní. Tóní kìí tó kọ́kọ́ kìí nípa ara nípa bí mo ṣe bẹ́ẹ̀ fọ́n bẹ̀ mo máa mọ́ mo tún wá rí yá. Ìjọ wá ṣe pé à tí ó ṣe pé ya ìṣúgbẹ́ ti tí ẹkún eré bẹ̀rẹ̀. Mọ́ ń gbọ́ níbi mo sí jùra ní mo tó wá rí ìyàwó kan àwọn náà rán ní ọ̀nà sí ayọ́ mọ̀sáàtì ẹran oníkàlùkù mọ̀ sáfúra wọ́n tó ń tà fi ń sáfúra wá ní wọ́n bá ń gọ́ tèmi tó mi lẹ́rù máa máa dì tèmi tó mi lẹ́rù. Wọ́n àdánwò ti dé bọ́rún kálukú lèkún lè mọ́rí mínú mi ọmọ ilé ṣáànú ìyọ̀gbọ̀nẹ́ èmi ti ní tó bá ẹ̀mí wọ́n náà ti ní tó bá wọ kálukú mọ̀sáwọ́ káṣẹ̀ ìkọ́kọ́ ńlá torígbà dáàtò tọ̀ ẹ́ padà táàtò mọ́ ogbà tó àtàmọ́ ń ṣe pé ọlọ́mọdé àjá pàdé lẹ́yìn kápàdé ohun kìí ṣe kápàdé yóò múlù kìyà mọ̀ kọ́ àásàmúra wọn mẹ́rin ọlọ́ọ̀jẹ́ ń pàdé ara wa ká àmọ́ká tó wà lè jẹ́nà ọ̀nà ǹkọ́ ntójú òjìrè ntójú òjìrè o ìdàmú wa tí a máa jà múkàtí a máa jà múkàtí a máa jà múkàtí àwọn ọmọdé alábẹ̀wò tọ́rọ àwọn challenges kéèkéèké gan tó wá ti tí ó rí tó wá níbẹ̀ kìí ń dàmú tẹ́ lọ tẹ́ ń bọ́ tẹ́ lọ lọ́pùpọ̀ bí wà ìyá mo ti mo rántí á jẹ́ ọdún kan high school 23 ájẹ̀lọ ájẹ̀lọ gbogbo ìgbọ́tọ̀ challenge ààbùtọ̀ àkànlọ Allahu akbar ní jọ́nẹ́ èyí àtàwọn táàkì wà ní àkáǹtì táàwà èmi ń ro tèmi lọ́tún ẹnìkan dẹ̀ sọ sí ẹ̀sìn ta mo sọ báyìí mo ìtẹ́mi náà rò ní ẹ̀kan ìtẹ́mi náà rò ní ẹ̀kan ìtẹ́mi náà rò náà sí ìlàrùn tẹ́lifíta fi lọ ya ya ya tó ṣe pé ní ìlọ bí ìrú pọ̀ tó bá wo iwájú lọ báyìí wà wá ní orí ọmọ ẹjọ́ òsì èrò lọ́yá ẹ̀yìn èrò lọ́yá akàdébìkà àti point gbogbo múbẹ̀ sí ẹgbẹ̀ stop lẹ́kàn náà pí kàpọ̀sù kí ló ṣẹlẹ̀ ààrùn tí ó dáì tó ń pọ̀ sí ẹ kí ní ẹgbẹ̀ wá sílẹ̀ rí àwọn tá mọ́ ń ká sí ojú rà ń gbé ọjọ́ àdìyá mọ́ rí gbogbo wá sí ìbẹnu aṣọ ẹ̀ṣọ́rọ̀ kò jọ pàǹbẹ̀ ní òun náà àfi bí ọjọ́ alìkìyàmọ̀ táwọn àfáà wí wọ́n ni a ah, in tó wá sẹ́mi lẹ́rù ní ẹgbẹ́ a ah, in tẹ́mi náà rò ní ẹgbẹ́ a ah, in tẹ́mi náà rò ní a tẹ́mi náà àfá àpẹẹrẹ ọjọ́ náà kìyàmọ̀ ìdúró ni gbogbo ọmọ òdúró ni ìtàmú wá pọ̀ kò sí tó kù táwọn wá ní pé kátàkù mọ́ kátàkù ẹ̀bọ́n bí táwọn ìtọ́mà mẹ́bí adágbọn bá mọ̀ pé in tó ń fẹ́ lọ rí pàdé ní ojú àmọ́ náà tún lágbára ti bẹ́ẹ̀ lọ ní àbá pìfẹ́ àtàgbó àbámà káàkùnmà ìwọ́n lè mọ́ ọkọ́ ṣe mọ́ láti sọ fún àwọn ìyá sí ìmọ́ náà nù rà ní mọ̀mọ́ àníṣe kí ni jẹmọ́ torí ní káàkù tẹ́mi àtẹ́wà èmi àtẹ́rù pa mọ̀ ní àmọ́ nǹkan jẹ́ gbogbo wọn bá gbé wa títí tó bá ń bí ọdún kábùlà ọjọ́ mẹ́rin lọ lò ń gbé ayé ọmọ sáà lọ yawman aw ṣe mo lò jú 24 hours lọ́ṣà àti 12 hours ilé àti ẹ̀ta padà máa wòye ní tó bí mọ̀ bẹ́ẹ̀ tọ́sùn ọkọ́ sáàlì kìámọ̀ nọ́mbà wá sí báyìí ìgbà tí ni àkẹ́ wà ní wọ́n wòye já wa èmi mo ti gbé mò yá mi ìwọ náà ti gbé mo mọ́mí ẹni ó yá dúó lẹ́gbẹ̀ẹ́ mọ́mí a dú ẹ̀wọ̀ mi tí èbá ṣe tó wọ́n náà rí pé wọ́n ń bí ọmọ kan lójú ti ẹ náà tán bá sọ fún ẹkùn gbénu mọ́ mi ẹ̀rí wà dì náà ìbá ọ̀pọ̀ sí ló ti sá ìlú àti wà mọ̀pọ̀ mi ènìyàn aláìmọ̀kan ni wá àtẹ̀jọra wa lójú kalẹ̀ kílíkì tí mi àti àwọn ibi fún ẹ pé níjọ́ wà nínú ìyá wa inú ìyá wa ní o ta ṣe ń lọ ta ṣe ń yíbò yẹn ọmọ ànẹ́bí adámọ̀ mọ́ ń nínú ìyá rẹ̀ bí pé ibi ọlá parí sínú wa lọ́mọ́ ṣe mọ́ yí nínú ìyá ń ṣe yí ó gbà kọ̀ǹfọ́tébù àjẹ́bàjẹ́ tí wọ́n lọ fẹ́ padà sínú mọ́tẹ̀ kò bọ́ sínú olóbẹ́ntà ṣe jẹ́ nìkan wá kọ́ ṣe ìgbà tó wà fún one month three months one year two years three years kí ló rántí kó ṣẹlẹ̀ sí ẹ nígbà náà bí rẹ̀ ọkùnrin kí ni wọ́n rántí pé nígbà yẹn bó ṣe mọ́ ṣe tàbá sọ nǹkan bí ìtumọ̀ ṣe ọjọ́ ọjọ́ ẹwàájú àkẹ́kẹ́ ìwọ́tẹ̀ ìwọ́n ẹgbẹ́ ìfẹ́lá ọmọ mi kan mọ́ sọ ní mọ́ ṣe fúngbà tó wọ́n jẹ wá ní àmú ọ́ṣẹ́ jù bẹ́ẹ̀ lọ àbọ́jẹ bá ní ó wá ṣe bẹ́ẹ̀ ní ṣe àbí ìfẹ́ bá sọ pé mọ́ ṣe kí ni ó sọ ayó lè rọ bá òun ní ṣe bẹ́ẹ̀ ọmọ ènìyàn ni ọmọ tó bá dídọ́ gbé ìlànà ìyá máa ọ̀pọ̀lọpọ̀ ń tàǹsì láyé yóò dà ní fíìmù ni

أيحسب الإنسان أن لن نجمع قرارا بلى قادرين على أن نسوي بنانا بل يريد الإنسان ليسجر أمامه يشهد أيان يوم القيامة فإذا بين البشر وختم البشر وإذ عشرت والقمر يقول الإنسان يومئذ أين المفر أين المفر أين المفر أدونا اللي أفا ìdí nìyẹn torí ìdúró táwà dúó pé àti dàmú táàmù dàmú káàkiri yìí náà ti wá sọ ọjọ́ yẹ ní yẹ̀wò ìpìyà bí a ti lọ́sí ṣọ́jọ́ alùkìyàwó ni yàwó mọ́ alùkìyàwó ọjọ́ pé ẹ̀dù ọmọ kò sí ọmọ mẹ́ta mẹ́ òkúta ẹ̀sà tó gbogbo wọ́ta ní ọdún ó ti tọ́nà láyé lóbi ọgbọ̀ wá dúró ni yàwó mọ́ ọjọ́ dúró lọ́jọ́ ẹni kẹ ẹ̀mí o lẹ́mí ìdúró ọgbó ẹni òkí pẹ́ omi ọgbó inú ọlẹ́sẹ̀ wàhálà ọgbó ọ̀sì wàhálà túnmọ́ tàbí ṣùfádán ọ̀rọ̀dán gúrùdán búhùmá búhùmá ti jẹ́ àtúrí ní kankan lọ́wọ́ owó ìtí jẹ́ owó ọ̀ ní lọ́wọ́ jọ́nà kò sí ṣẹlá láti wájá yìí láti padà ákùnjọ́ àṣẹ́bí kí a ti sí ìyàtọ̀wà ìta ẹgbẹ́ bí oní ti ìpínlẹ̀ àfúgẹ́ àwọn bí àlẹ́gbà mọ́sánmọ́sán láti ha wà nínú ìṣàkùnlórùn wọn bóò lọ́kùnrin àtòbìnrin ó sì máa wá sí ìjọ náà anábi ní ha ìdàmú jọ́sìn ọkọjá akẹ́lẹ̀ kí wọ́n rántí fún ní kìlẹ̀ kàlábẹ́ kálùkú gbàgbé tó jẹ́ ọkùnrin ó gbàgbé pọ́kùnrin òun obìnrin ó gbàgbé pọ́bìnrin òun ọkùnrin ò ní rí kẹsàn sí bẹ́ẹ̀ láàrin obìnrin obìnrin ó ní rí kẹsàn sí bẹ́ẹ̀ láàrin ọkùnrin kí dàmú ayé bá tó dà àbáà wọ́n kà ń pé fọ́ ní kìníkà tí jọ́ kìí jọ́ kìníkà ọkùnrin lábẹ́. obìnrin ó sàpẹ́ tó ń tẹ́ gbogbo ẹgbẹ́ tálàkà látíkàlù fún gbákàdí tẹ́lómi wá sọ ìranù dípé tó wò bá sì ṣe ìranù òun ò lè gbélé ayé tàbí wọn bá dé àbá wọ́n fi lọ ọ̀lẹ́ ọlọ́run níjọ sí àgbákùnrin tàbá níyàn ló kàn ọ́lẹ́ à lábúrú tí ń bá yẹ tó wá ní tó wá ṣe ọjọ́ ní máa rí yóò yẹṣẹ́ rẹ̀ wo tẹwà ní wàhálà tó náà oòrùn yẹn ìdàmú tí ó wà kọ́bọ́ mi ènìyàn tẹwà ní kálukú bá ṣe yẹ ní pútó jìnira ni ṣe pọ̀ tó ń jọ́nà omi tí tí ó máa gbóná ó ní ẹnu bí tí ó bá mú ó lè fa gbogbo kókó sẹ̀ lọ ó ti gẹ́sẹ̀ mọ́nu ẹnu bí tí ó bá máa mú kò ní mú dojúkún lọ ó ti gẹ́sẹ̀ mọ́nu yẹn ẹnu bí tí ó tẹ́bi ní rẹ̀ orúkú rẹ̀ ní ogún tó ti sẹ́lọ́n tó nù ẹnu bí tí tán ní tí ẹ̀ tó náà sẹ́lọ́n dé nìyẹn ẹnu bí ó mú débi bàrá àti rẹ̀ ó ti sẹ́lọ́n tó nìyẹn ẹnu bí ibi tó ló sí ẹ̀ yóò náà sẹ́lọ́n dé nìyẹn ẹnu bí ó ti ẹ̀hànà tó nìyẹn ẹlòmí ó dé bí ọrùn ẹ̀ṣẹ̀ rẹ tó pọ̀ tó nìyẹn ẹlòmí ó sì mú tán nínú omi àgbò rẹ̀ ló máa wà ṣọ́ra rẹ̀ ogun ṣọ́ra rẹ̀ ogun ló jẹ́ pé ìdúró ìtẹ̀lẹ́tọ̀ lọ́wọ́ òun ni ẹjẹ́ àti kọ́ra wa láyé yóò jẹ́ aláǹfààní pé tó bá dàgbà yá náà àní mọ̀lẹ́ra gbójọ́ náà pàtàkì jùlọ bí ìlera yìí ṣe máa pọ̀ tó ìlú àwọn ẹ̀dá kan wá ń bẹnú àwọn ẹ̀dá ọlọ́ tí wọ́n jẹ́ lọ́gbọ́n gbogbo ìdàmfì àwọn òbí òun kó wọn sí abẹ́ gbòdí àyára sí ọlọ́run yóò mọ̀ láàbílà ilá ọjọ́ tí ó ní sí gbòdí kankan máa fi gbòdí ọlọ́run bá ṣùgbọ́n ọ̀pọ̀ta ọjọ́ àti àmàdọwọ́ àríkúwà gbogbo tó bá gbẹ́ gbé ìdàmú ìtẹ́lú òṣèlú náà bó bá ṣe jayé láàrin mọ̀ ìdààmú ló ṣe mọ̀ ẹgbẹ́ bó bá ṣe gbẹ́mí àwọn èèyàn gbóná ìdààmú jẹ́ ló ṣe ọlẹ́rìn gbóná lọ́jọ́ bó bá ṣe ṣe ẹ̀jẹ̀ báwọn èèyàn ni ẹ̀jẹ̀ ó báwọn náà ìjọ Ìjọ́ nígbà Muhammad Sallallahu Alaihi Wasallam, táà lẹ́bí jẹ́ lẹ́bí láti omi di kẹ́sì ẹ̀wú. Tí àwọn yàtọ́ ń sọ bá lẹ́bí kí á ní ọlọ́run tí yàrá ìlàjí bèèrè pé ọlọ́run láti forí ẹ̀ṣẹ̀ jẹ́ ọ́nà. Olúwájú mi yẹ́ gbígbọ́rọ̀ wọ́n wù lágà náà tàkọ́dámà bí ń dàn bí kàwà máa tààfà. Ẹ̀ṣẹ̀ yìí tọ́ ṣẹ̀ síwájú èyí tọ́ ṣẹ̀ lẹ́yìn àti forí ẹ̀ṣẹ̀ kò yẹ kó ní tó báyìí mọ́. Àdábí ni ha lóòótọ́ mo ráforíjì mo ti dẹni ìkẹ́kọ̀ọ́ dẹni ìkẹ́ àmọ́ àfàlà àkóónù abẹ́dáhùn ṣàp ṣe ní ìtẹ́mi náà tí ẹ̀wà ní jẹ́rú tí ó mọ̀ dúpẹ́ mọ́mọ̀ pé lábú orí tó ṣe yìí kí tó máa lè dúpẹ́ àpàlà àkúrò agẹ́dán ṣe ní ilé dúpẹ́ ẹjẹ́ dúpẹ́ ìdúpẹ́ láti ìdúpẹ́ lẹ́lẹ́ ó dọwọ́ kálùkùwà àwọn sọ̀hábí àdámọ́wà Muhammad sọ́lá ìgbà wọn náà mọ́ bá lẹ́bí tí wọ́n dà fún tó bá ìwọ̀n náà wá dà fẹ́ ọ̀rọ̀ àwọn ènìyàn àná wọ́n tó bá di àsìkò tàràwé tàǹtí àṣàmú ẹmọ̀ pé ń bí àwá lẹ́lẹ́ lónìí mọ́sálásí tàà mọ́ wá káàkiri láti tí àṣàmú òun ni mọ́sálásí tí wọ́n ti tí àṣàmú àti ìṣá láàrin ìfẹ́mẹ̀ àwọn tàràwé mọ́gbò sí dá ó lẹ́nu mí oní 10 minutes àádìváìsì àwọn ìmáàmù tí ń gbíjẹ àwọn èèyàn tí mọ́ pàrọmù àmọ́ ẹmọ́ pàrọmù náà wí wọ́n ní kọ́tún wá sọ̀rọ̀ náà tó tún wá lóòpù náà kàtẹ̀ máa fẹ́ fara gbolẹ̀ fọ́tọ̀ rárá àwọn ẹni eré àná wọ́n ní tí wọ́n bá ń kíta tí ìbò bá ti rí pé wọ́n fẹ́ mọ́ fíìlì bákan èyí tí wà wọ́n fi mọ́ fún pé ìmọ́mù ti farun gùn pọ̀pá ni wọ́n wà mú tí wọ́n rẹ̀ sì lé òní jẹ́ pé wọ́n dúró lórí ẹsẹ̀ nìkan mọ́ wọ́n rẹ̀ sì lé pọ̀pá ìwọ́n tó bá lọ wà lè dúró lórí láàá ọ̀pọ̀ tí mo gbìyànjú وآخذ من نفسي أفواما أيحسب الإنسان أن يجمع عظاما فلا قادر على أن تغوي غناما بل يريد الإنسان ليذكر أمامه يسأل أيان يوم

téèyàn ní ìforí bó ń gbé kò bá dà kódà ká níṣẹ́ olówó lè kán bẹ téèyàn máa ń ṣe tó fi lè rí bí bọ́ọ̀gì wàhálà àti haúbù ọjọ́ náà iṣẹ́ ìwé ìpá máa ṣe àwọn àbọ́ àbá iṣẹ́ ìwọ̀n bẹ̀rẹ̀ ìyẹn ló kéúdé sí áàkùn ah, wọ́n ti wá kéúdé wọ́n ti bọ́ọ̀ èyí ń jẹ́ ní ọlọ́run dé bí pé ibi wọ́n ti jẹ́ ní ọlọ́run dé òyìnbó èyí ń ṣe sádátà dé bí pé sádátà rẹ̀ yìí òyìnbó oníkálùkù palẹ̀ mọ́ ní oòrùn oníkálùkù palẹ̀ mọ́ ní oòrùn mọ́rún tó láàrin ìwà àtọmọ rẹ pẹ̀lú ọlọ́run ọjọ́nà gbẹ́tọ́ láàrin ìwà àtàwọn òbí rẹ pẹ̀lú ọlọ́run ọjọ́nà gbẹ́tọ́ ìwà àtọ́kọ rẹ pẹ̀lú ọlọ́run ọjọ́nà gbẹ́tọ́ ìwà àtìyàwó rẹ láàrin ìgbẹ́jẹ̀kì pẹ̀lú ọlọ́run ọjọ́nà gbẹ́tọ́ ìyàwó mi ni kò sí tí ó fi mí ṣe ìwọ̀n fi ọ́ sí mẹ́wàá láàrin àwọn ọmọ kéwú rẹ pẹ̀lú ọlọ́run ọjọ́ náà gbé tọwọ́ ọrọ̀jọ́ ooo ṣìgbọ́n ma kéwú ni wọ́n ọrọ̀jọ́ lórí wọn àwọn òbí wọn ló kọ́ wọlé tọwọ́ ọrọ̀jọ́ lórí wọn láàrin wọn ọmọ kéwú àtàfà ẹjọ́ ń bẹ́ ó yẹ ká lè ara wa kò ní síbẹ̀ ìjọ náà mọ́ ní síbẹ̀ mọ́ oníkàlùkù wá sọ̀fáìbà kálùkù báwo ló ṣe fẹ́ jẹ́ sí ọmọ àfíbà bá kan òun ni ẹ̀tọ́ rẹ̀ kan bẹ lọ́wọ́ rẹ̀ tó yẹ pé ọba rẹ̀ yẹn tàwọ́ kakulé ti pé ó lè fún bàbá náà torí kálukú ò fẹ́ wọ náà ìjọ́kù sí kálukú wá fún àlìjẹ́nà àlìjẹ́nà ni ọ̀ ọ̀nà ó láwọn àgbà níwà àlìjẹ́nà kálẹ́lì kan tó ti ṣe jàmbá kan ni wọ́n lóò mú dáadáa padà pé bó lọ ṣe jẹ́tọ́ padà ọdún kìí lọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ wa ní gbangba báyìí ìjẹni ọlọ́run ó tó fi hàn ìjẹni ọlọ́run ó tó ṣe ní ó tó fi hàn àmọ́ta bá gbé kọ́rọ̀ káàkiri ìwọ̀n láàpùpù yẹ́ ṣẹwà ìwọ̀n èyí tó yẹ kí mùsùlùmí ó jẹ́ ní pé kọ̀rọ̀ rẹ kò kò sí iye olé ẹ̀sìn wọ́n bí wọ́n ti láàrù aládọ́gbìdà àmọ́ tó ti wáyé yìí náà ó tó ti wáyé ayé yìí náà ó gbọ́dọ̀ àbáwá tí wọ́n ti dé ní kéṣì àláyọ̀ ní kéṣì ẹ̀dàkùn ẹjá mọ́ ìjẹra wa wò lóòótọ́ àìṣe màláàkíká a ma lọ́nà láti ma ṣẹlọ àmọ́ ìjọba ti mayẹ ṣùgbà ń bẹ̀ ló ṣe bẹ̀ ṣùgbà ń bẹ̀ padà wọ́n lè bẹ̀rẹ̀ ààlè ẹ̀rìn kó ní ó máa bàbá ló gbé wọ́n ní kò sí ààlè ẹ̀rìn kó ní ó máa wọ́n tó wá ní kò sẹ́ni tá fọwọ́ láti lè dá ìgbàlú gbogbo èèyàn ká mẹ́rin ní ọwọ́ yìí tí ó bá lè ètò bá tóbi àmọ̀tán orí ni ó lè ká ní ẹ̀ṣẹ̀ ó bá jẹ́ nǹkan tí márùn-ún mẹ́rẹ́jà lásànà àhàdóhùn ẹnìkẹ́kọ̀ọ́ bá títẹ̀kọ́ ti wà tóbi àmọ̀tán orí ẹnìkẹ́kọ̀ọ́ bá títẹ̀kọ́ ti ìwọ́n tó mọ̀ fún àwọn kan tó mọ̀ gbàgbà àmọ́kà ọmọ rẹ̀ tó mọ̀ gbàgbà nǹkan ò dáa náà tó bá dáa ní kò ní sí pọ̀lẹ̀ ọlọ́run tí ó dáa ní kò tẹ́lẹ̀ kọ̀kọ́ فلا قادرين على أن نسوي رحمه بل يريد الإنسان بيسر أمامه يحتاج الأيام يوم فإذا ميت البصر ونزل القمر وجمع الشمس والقمر ويوم الإنسان يومئذ أين المطر صلى عليه إلى ọlọ́mọdé jẹ́jọ́ ìjẹ́ra fún wa, gbogbo àwọn ìṣẹ̀dá bá ṣẹ́ ìpọ̀pọ̀ ní ọlọ́pọ̀ṣàkúrí ẹni máa gbogbo yíta ní tẹ̀yí lọ́lọ́run níwọ̀n bá lọ́gbàṣàkùwárí class àwọn àbọ̀rọ̀dù kòló àwọn ìmọ̀ ọkàn tí ma ń bá ní olóorí jẹ́ ọlọ́dá mọ́ ti ṣàdánwò fún wa o ìgbéraga lọ́mọ́ ti ṣàdánwò fún wa o ìjọrẹni lójú ọlọ́mọ́ ti ṣàdánwò fún wa o láti kárí ní ti ṣe olóorí ọlọ́mọ́ ti ṣàdánwò fún gbogbo díẹ̀ díẹ̀ díẹ̀ táà wá ní ṣe ọlọ́mọta pàánù rẹ̀ gbá wọn wọn ọlọ́ndákùnmọ́já wọn náà ọlọ́ndákùnmọ́já wọn náà اللهم إنا نعوذ بك من النار اللهم إنا نعوذ بك من النار اللهم إنا نعوذ بك من النار اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك الجنة اللهم إنا نسألك المعافاة في الدنيا والآخرة اللهم إنا نسألك المعافاة في الدنيا والآخرة اللهم إنا نسألك المعافاة في الدنيا والآخرة اللهم إنا نسألك المعافاة اللهم إنا نسألك المعافاة اللهم إنا نسألك المعافاة وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته